àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àbálò ìlú àkọlá àtàlùkì àmà tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní òun náà ni alqawl mufid ala kitab tawhid tíra kitab tawhid ti ń kọ́ ní ìmọ̀lọ́ nípa pàtàkì ìmánì àtawhid òun náà ni ìmánì òun náà ni àkídà òun náà ni usulu dín pé bó láti mọ́lọ́ ọlọ́kà pàápàá jùlọ lásìkò tí wà ìjáwọn nǹkan ti polúkú mu sí báyìí sẹ́gbẹ́ dèdé àsìkò yìí ni ọ̀rọ̀ alẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ń sẹ́ mọ́pọ̀lọpọ̀ àwọn tó ń pẹ̀rọ ní mùsùlùmí lára pé akhawafu ma akhafu ala ummati al-a'immat mudallin pèntì ń pàmìláyà jù wà lè kó mọ̀ yìí náà làwọn afọ́ àti wọn sọ àwọn èèyàn sọ ẹgbẹ́ ní ìsìn ọlá ẹgbẹ́ fìtínà ṣẹlẹ̀ oríṣiríṣi ní ṣẹlẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala mọ́jábá wọn sọnù àlèkẹ́ nìkan tí wọ́n gbé àwọn ọmọ rẹ̀ ń jò ní tí ọlọ́ni kó tukọ̀ àwọn ọmọ ẹlẹ́ à ń sọ pé à àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ba tó lọ́ọ́ ní káwọn dú lórí àdúrà nìkan kẹ́yẹ àwọn kan wá bá wọn pé àwọn kan bẹ́ẹ̀ ní gàtá ń bẹ àwọn alájẹ̀nú ni wọ́n bá àwọn àjẹ̀nú wọn yọ àwọn àjẹ̀nú lè gbé àwọn ọmọ ẹ̀ ní ibi tí wọ́n wà sáfà wọn lè láti máa ṣe àdúrà mo wá sọ pé nígbà tí ń gbọ́ pé wọ́n gbé yẹn àti gbọ́ pé níjọ́ kan àwọn kan kọ̀ wá nílé wọn àwọn kan gbé wọ́n gbé wọn o wọ́n wà ní ọba rí àwọn èèyàn tí tí wọ́n gbé tí wọ́n dé mi ò tí ì bọ́ọ̀lì báyìí ti bọ́ọ̀lì tí àgbàjọ lọ́bọ̀rọ̀ Abdulrahman náà ń gbà pàwọn nígbà ń pa rẹ̀ sí wọn ó di pé àwọn tó wọ́n mà ti dé ọwọ́ di ní àyíyẹ sí ìgbọ́ rìbà oye oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ àwọn tọ́ka lọ́mọ ọlọ́ọ̀bà fún wọn dára mọ́jà bọ́ọ̀kà burúkú àwọn ọlọ́ọ̀bà so tẹ̀wọ́ hídùn wáyé yóò fi yé wa gbogbo àwọn òpin náà wáyé bàbá báàbù táǹkà lọ báàbù sèr báàbù máa já àfi sèr báàbù tó wá ń pa àwọn ìdán pípa pẹ̀lú náà a fà kún wa àti nọ́ọ̀sì hadith tábà mọ́ ọgbà pé sẹ́ẹ̀rí kófòrò ẹgbẹ́ ti sí ní pàápàá jùlọ àwọn tí wọ́n ń lo àwọn àlùjànnú yẹn kófòrò ìwà kẹfìrí ni ọlọ́mọdé bá wọn wọ kẹfìrí ọlọ́ọ̀bà ó jẹ́ pọ́n yọ ọkùnrin náà gbé Islam ọlọ́ọ̀bà báàbù ibi tá ń kàlọ́ ni báàbù máa já àfi sẹ́ẹ̀rí náà ń kàlọ́ báàbù àlàyé nípa sẹ́ẹ̀rí àlàyé ló wá pa jìnnà sí sírí àdíìsì ànábì muhammad sallallahu alaihi wa sallam tó sọ wá pé ìtẹ́lẹ̀bù sábà mọ̀bì court ẹ jìnnà sí àwọn nǹkan méje tó lè kópa àwọn báyìí aláàkọ́ ó ní aṣẹ́rìkù billah ọlọ́run kí ẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀ba ẹlẹ́ẹ̀kejì náà ní síhìrí kí ti síhìrí ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kápẹ́lú náà kí ẹ̀ pààyàn ẹlẹ́ẹ̀kẹrin akùlù rìbá kí ẹ máa jẹwọ́ èlé ẹlẹ́ẹ̀ka àwọn akùlù máàlì yatim kí ẹ máa jẹwọ́ ọmọ òwú kan ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni àtàwọ́lá yóò zahab kí ẹ ọkùlù ju ogun bí táǹkà lọ́wọ́ gan ni ẹlẹ́ẹ̀kejì náà ni kíni ẹlẹ́ẹ̀kejì náà ni kásùkò alùgáfẹ́ láti mọ̀ sí náà ti gbà kí ẹ kúrọ̀ dì innocent person tí yóò mọ̀ nípa dìnnà pàápàá jùlọ obìnrin àfihàn àwọn ọmọ nípa àwọn àtàwọ́lá yóò mọ̀ záàfì dákàlọ́wọ́ ó wá ní àyàfẹ́ tí wọ́n bá ọ̀fẹ́ yìí torí kankan afẹ́ níyà ẹlẹ́ẹ̀kejì متعيزا متعيزا الى فئة المسلمين يمكن ان يمكن ان يقضى يقضى عليها العدو kí ẹ kó lára ẹwà lójú ogun ẹwà wà ní bàtàlẹ̀ bàtàlẹ̀ àwọn kan bá nǹkan báyìí ọwọ́ ní pẹ́ká àwọn jẹ́mọ́ àwọn tó wà ń bẹ̀ wọ́n ti wík fọwọ́ kú láàrin àwọn jẹ́mọ́ ilé látò lè dín àwọn jẹ́mọ́ àkejì lọ́wọ́ káwọn ọ̀dọ́ bàtà wọn bàbọ̀ wíwá fọyẹn sáré ìlà min áwùlẹ́rì yẹn kó lù wá ọwọ́ akóró àwọn ilé tó wà yìí ọwọ́ lọ sí ọ̀dọ̀ àwọn tí yóò fẹ́ wíìkì yẹn láti lè àwọn kò bí ọmọ rẹ̀ fàáza làbá tàfẹ́ lè dàrú rẹ̀ tó ilé yà ilé torí pé kò sábẹ́wọ́n bẹ̀ nítorí ó bù káàtà ó ti tú láti kí ẹ lè lọ́wọ́ tó bá ti wíìkì wíìkì náà sọ pẹ̀lú àkàkárí gbogbo wa náà bí allah yakuna ala jaytu darar ama sina o o do pe se ko ni ko para ba wọn tó fẹ́ kúrò lọ wọn náà tí ba kúrò lọ wọn ni na tó bá te ba te ba múra ni para ele para se do àwọn náà to bi shart pẹ̀lú maje mo pe allah yakuna ala jaytu darar fa in kana ala jaytu fa dhahabat ta'ibatu kabira ila hadhihi sabiya bi ayatu yuhinu quwwat al-jaysh ana qasira amama adu tó wáyé pé àwọn tí wọ́n bá yí yàgbọ́dọ̀ lè rìn àwọn jama tó ń yẹn lọwọ tó ń bá pọ̀ tó tóbi tó wáyé pọ̀tò kàbí rà ìlà àárín ìtàlẹ̀ tó wà àwọn gúúpù bẹ̀rẹ̀ lọ́wọ́ bí ayé tó yóò hẹ́nu kó pé lọ yóò mú wọn lẹ àwọn sójà ti àwọn àdó òláyà jù wọn rárá fi náà لأن الضرر هنا متحقق تريد ما في اليوم بيو تريد دي لو تي اللي هو كده صبا وتي يقول اليه ما والانكاز السريه غير متحقق àwọn tẹ́tí fẹ́ pẹ́ kúrò lè gbàlá yẹ ẹ̀ wà ṣú ọ̀pẹ́ ẹ̀rì wọn gbà bẹ́ẹ̀ nígbà ọdún wọn bá so iṣẹ́ dájú yẹn lẹ́yìn kí ẹ dún ní lórí ó ní fàlá yẹjú lóbi lè ẹnà mọ̀kúsódó ìzàhárì dín nílà kọ̀yà kí ẹ lọ nìyẹn tó pé ní táwọn fẹ́ náà ní pé kí Islam sábòrí kẹsì ọlọ́run ká borí omi ẹ̀wọ́ fi hádà ìdìláàrí lídí nílá ìwà máa kúrò láwọn ilé ìlọ́wọ́ yẹn yóò kó ìrẹ̀wẹ̀sì ẹ̀lẹ́ ilẹ̀ báwọn mọ́sí ọlọ́run ọba ní subhanahu wa ta'ala illa idha kana al-kuffaru akthar min masal àwọn ọ̀tá yóò àwọn kò kèfèrí akthar min lẹ́yìn al-muslimi wọ́n dọ́bù àwọn mùsùlùmí wọ́n pọ̀ ju wọ́n pọ̀ ju dọ́bù àwọn mùsùlùmí lọ ó de àwọn mùsùlùmí ẹ̀rí lójú ogun wọn lọ bí ten thousand àmọ́ àwọn kèfèrí lọ bí thirty thousand sẹ́kùn bí twenty thousand ni wọ́n fine ẹ lè fèsì wọn àwọn lọ bí thirty thousand forty thousand fifty thousand bẹ̀rẹ̀ fàyẹ̀ yóò do fìrààrò ẹ̀yìn náà ẹ̀yìn bẹ́ẹ̀ tẹ bá ọkọ̀ ojú ogun pé káẹ̀ ẹ̀jẹ̀ àwọn ìṣòro ojú ogun lè sọ́kà burú bẹ̀ sẹ́yìn náà Khalid bin Walid bàbá jẹmọjọba ní tí máa ń ṣe nìyẹn ó bá ti ọ̀bùdáàbò gbogbo yìí a lè wí ni ó ní ibi ìjà ogun tí mà ní wí yóò wá sẹ́túmẹ̀tì yóò wá káwọn sẹ́túmẹ̀tì pẹ̀lú sólòwò ni ó di yẹ ó ní gbogbo tí mà ní wí ni omi ní ìjagun yẹn ó di yẹ ó ní fàyàjóso fìràrò ìbẹ́ kí ẹ لقوله تعالى عندما بقى الآن خفف الله عنكم نفسي نفسي لو الله تبكي في فين تقول يجي وعلم أن فيكم ضعفا لكم أقول الله ما بقى كان لنوي أما كان لنوي تسلا مسلمين كان كفرين بوالي أما بنا والبا أما مسلمين لا بقى عند وادم بولي فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين تبعني soldiers hundred tí wọ́n tó dédé sọ àbẹ̀rẹ̀ tó ń ṣe sùúrù wọ́n ò borí two hundred which means ratio ẹ̀yẹ̀kan sí èèyàn méjì nù tẹ́tẹ́lẹ̀ ni ẹnìkan sí èèyàn mẹ́wàá àbẹ̀mọ́ àwọn àti ẹni tẹ́ wọ́n gbẹ́lẹ̀ yìí ẹnìkan sí èèyàn méjì nì títà pé déédé yìí ni ẹ̀yí jẹ́ ten thousand jẹ́ fifty thousand ẹ fèsì wọn àwọn àlọ́ forty thousand fifty thousand ẹ̀ jẹ́ ten thousand káàì ẹ̀wọ́n láti ṣe solo ó di yẹ wa ọlọ́mọ وإن يكن منكم ألف يقلبون يقلب الألفين وإن يكن منكم ألف تبقى يبقى 1000 soldiers يقلب ألفين وبري 2200 سورة الأنفال آية 60 أو كان عندهم عدة لا يمكن للمسلمين مقاومتها àti ẹni pé káyì ó dí àtàwọn nǹkan preparation wáyé àwọn nǹkan ìjà tó ń gbé lọ́wọ́ yìí àtúbẹ̀ ò

nínú ma fọwárí ẹ ní nǹkan tẹ́lẹ̀ mo fi jápẹ́lẹ̀ mi wọ̀nyí ẹ náwọn nǹkan tẹ́lẹ̀ mo fi jápẹ́lẹ̀ mi wọ̀nyí ẹ̀yà àwọn náà ti sòrò wọ́n yẹ pé mi ọ̀gbọ̀rọ̀ yìí wọlé ń bẹ̀ mi ọ̀gbọ̀rọ̀ yìí wọlé ń bẹ̀ kẹlu ìgbó yín tó jẹ́ bá lè ebi ìbẹ́lẹ̀ jápẹ́lẹ̀ tàbí ìdọ́mi ti sójà fẹ́rẹ́ jù mẹ́lọ aláàjì náà ti sójà mi ẹ̀yin náà ti sójà mi ẹ má yọ bòrò ojú ẹ pé a ti ẹ ti wà nù ẹ ti sójà mi ẹ ti jẹ́ lọ́dọ̀ sójà òsòrí ti sójà ẹ̀yin ti sójà gbogbo mọ́tò wá ní ìgbà ní mo dúró rẹ̀ gbogbo wá ní wọ́n ti sẹ́rí yẹn ṣé ìṣẹ́ ìṣẹ́ lọ́dọ̀ ṣe é àjọ sẹ́yìn lẹ́sẹ̀. tọ́ tọ́ tí bá ọkàn yẹn bọ̀ tó ń gbà pé àdúrà ńlá mi àwa ẹtú bá rántí nù àmúràn ní 1986 87 88 láàrin ìgbà yẹn bàbá kan Afghanistan Tamim Dari Tamim Sheikh Tamim bàbá yẹn ọ̀hún wọn wá ń ṣe ti bọ́tú kóyè sóyè nfaan bi tí kò rẹ ti yọlé kò kéèlé rè kú so ké àti sojú àti lọ sojú kò kéèsì kéèlé kò lè tẹ̀lé ìgbà rẹ̀ so lọ́dún máa tẹ̀lé pé máa gbàgàjò kò ní yóò gbàgàjò kò ní síwájú kúrò àga orí àga ní òfin kírun ọwọ́ wá ìrànlọ́wọ́ fáwọn ará Afghanistan báwọn jagun Afghanistan tí Russia bá wọn jà bàbá ará Saudi ni àmọ́ olùdí jẹ ogun Afghani ọwọ́ sọ fún wa pé tó tú Russia ká ní 1988 ẹ gbogbo eighty seven eighty eight six yẹn wọ́n ń jagun yẹn lọ́wọ́ ni eighty eight náà ni Russia fọ́ àbí kí ló wàá ṣẹlẹ̀ ó ní àwọn bẹ̀rẹ̀sẹ̀nsì wọn ò ní nǹkan ọjà tí àwọn Russia bá ti wọn kọ́ àwọn machine gun wọn bọ̀ wá àwọn Afghanistan wọn wà gbó orí òkè lọ orí àpàtà lọ àwọn machine gun yẹn kò lè gun orí àpàtà bá ní ẹ̀yìn ìbá yẹn tó máa ń fáyà kéde òkè. Okay báwọn Russia tó lè kó plane wálé láti orí plane wọn tó wá ń sọ bọ́ǹbù lé wọn lórí àkàrà wọn sọ bọ́ǹbù wọn lórí wọn ni fatara Sheikh Kabir bin Afghani wọn ni ẹwà rí àfa àwọn Afghani yakufu alaljabal yóò bí lórí òkè bí kúlọ̀ Allahumma راشي قوي وأنت أقوى منهم وهم فوقنا وأنت فوقهم ولا مدمرهم قل اللهم علوما رشي قوي أو رشي اللغة لقبر لوتو وأنت أقوى مني أما لقبر لوتو وهم فوقنا أو أن هم فوقك وعي وأنت فوقهم ولا وعلي وكيتوا اللهم بابا دعموا قل يا كان بلاي يا كان جابوني قل بيه بيه بيه لولو سبحان لولو سبحان مسلمين يجوا أوا بلدان أوا أوا روسيا gbogbo russia fi ti fọ́ nìyí àbáyé ní òun gan yìí òun lọ sójú ogun yẹn pẹ̀lú àníyàn pé kóhun kóhun fi ẹ̀kú ni ojoojúmọ̀ kan òun kì í sọ́tò káàfù pẹ̀lú àníyàn kóhun ti ẹ̀kú lójú ogun yẹn ló gbọ́ ọlọ́wọ́n gbogbo àwọn kan máa ju nǹkan yóò máa balẹ̀ wájú àwọn ẹ̀ ọlọ́wọ́n ti kó balẹ̀ kọ́ba kọ́ba wọn báyìí sọ àwọn nǹkan ńláńlá jọ ìdá pé èèyàn mọ̀ pé ìmánì tí wọ́n bá ní kéèyàn àwọn èèyàn ní ìmánì فلما أبعناته وقت ظلوا لها من أبائهم اللهم أنت روشي قوي وأنت أقوى منهم روشي أمليو ولبرا وأما ولبرا جمالا وهم فوقنا وأنت فوقهم فوقهم فولوا لي وولوا لي اللهم تبلرهم اللهم ديسرائيوا ẹka rí tí wọ́n tí ó jà ní ó wọ́n sọ pé ṣé bọ́ǹbù ní òkúta táwọn máa sọ ó ní ṣé ní òkúta táwọn máa sọ ẹ̀mí òkúta yìí bá bẹ̀rẹ̀ sáàrin àwọn báyìí bí iná ni báyìí ẹ̀rọ yìí gan dípò pé ó sọ fún àìpé olówó Saudi kan ọmọ rẹ̀ wà yunifásitì bóun náà sọ̀rọ̀ ìjọ ẹ̀yìn junodo jẹ́sọ̀ Afghanistan ni olùjọ́ ẹ̀yìn àwọn sójà Afghanistan ni ọmọ kan sì bí náà ọmọ ẹ̀ bá kú ọmọ ẹ̀ bá kú lójú òun bàbá yẹn wà lọ sí Afghanistan ó lè bá àwọn mujahidun wọn wọn ní kápá ọmọ òun kátó ni àwọn ọkọ máa rẹ ọmọ rẹ kókó mujahidun kókó ṣàyídì ni wọn ní bí wọn ṣe sí bá mú ìgbà sí sí wọn ní kó wújà rẹ ní a ti wọ́n wújà dúró lọ́mọ ẹlẹ́gbẹ̀ẹ́ ọmọ ìwà ni ọlọ́ọ̀bà اللهم أريني حيا إن كان شهيدا حقا اللهم أريني حيا ọlọ́run jẹ́ kùsí tó bá yẹ pé jáde rí àmì tírápìsì ẹ̀yìn dè dúdú ni olóòpọ̀ ọmọ ẹ̀sìn náà báyìí ó sì bọ́ ọmọ ẹ̀ bàbá yẹn lọ́kọ̀ three minutes ọlọ́ba lọ́ba yìí gbà lọ́yẹ̀ sí yọ òkú jẹ̀lẹ̀ ó di wa àwọn ìṣẹ̀tọ́ ṣẹlẹ̀ nígbà tí ọba yẹn wà ibi mo kọ́ àwọn sípíkà wa lọ àwọn sípíkà ìlú kó lọ sí ìjọba tó lẹ́sìn Islam jọ̀hún tí wọ́n sì súnà yìí tí wọ́n gbọ́gba wọ́n súnà yìí láti ṣe program yìí wọ́n bọ̀ ìmọ̀ gbúdọ̀ àti gbà yìí lọ́wọ́ pọ̀ mọ́ta parí program yìí bàbá yẹn lọ sánù bí mo fẹ́ ra sóyà àti bírèdì àti mírààtì inú mọ́tò náà ló ti máa jẹ́ ìdí tí ló ti ra mírààtì àti bírèdì àti sóyà yìí wọ́n apàrà ara ní àgbọ̀ntẹ́rìkì mọ́ta à ń palẹ̀ mọ́ ń palẹ̀ mọ́ àwọn spíkà làwọn tájọ ń ṣe prógrámì wọn bá ya fọ́tò pọ̀ bàbá yìí bàbá àbá ẹ̀ ṣe dáadáa fún mi náà àwọn ti ní kó ṣe wàhálà gan ẹ̀tí ẹ̀jẹ̀ kí bá ń ya fọ́tò àti bẹ́ẹ̀ bí lọ wọn kà sí àrò pé ṣètìlú fọ́tò kò fi ṣe wàhálà rẹ̀ nípa àwọn ìwà tó gbọ́dọ̀ súnmọ́ ká máa ṣe nǹkan tó tọ́lọ̀ ọ̀bà wọ́n láì tẹ̀lé ọ̀rọ̀ lọ́sọ̀kọ́ yẹn ní ìbájọ́ ìfìtọ̀ ẹ̀mọ́ ó jẹ́ nínú bínú bínú ọlọ́mí bínú ní agbẹ́dẹ́ tó ń torí fọ́tò gan àwọn afẹ́ àníyànrọ̀ lórí ẹ̀dà àlìbílá kọ̀ndẹ́mọ̀rọ̀ ẹ̀mú sábàrà mi sọ̀rọ̀ sá mo lè kọ́ àwọn sípíkà wọn ẹni tí bàbá yẹn náà fẹ́ lọ sí kánò kí máa fọ̀rọ̀ abalẹ̀ ra búrẹ́dì ara jẹ́ ní kójú kò ní sùtàn bélò kọjá ní àwọn olùjá ìdíje kí ojú kò jẹun oríire ní làwọn ti máa jẹun olùjá ìdíje jáde yẹ kọ́ ọ̀dùn làlàlàlà ọ̀tọ́rí kálá mẹ́sì mọ̀ pé àwọn sàbí máa jẹ lówó èrè tó ọ̀la bàbá gbé bàbá yẹn lọ lẹ́yìn ọdún kejì ara wà ní fódíò rẹ̀ náà ti láì fún agbègbè Ibrahim Yunus àwọn ọ̀kan mà classmate mi ni àwa ni first set fódíò ọkàn mọ́ magazine kan wà ní wọ́n kàn ya fọ́tò bàbá yẹn ní bàbá yẹn wọ́n kàn kó ṣàyẹ́ tẹ̀mẹ́yìn late mọ̀táà ó ti di mọ̀táà ó ti kú mo sọ mọ́jú ẹ̀kẹ́ mo mọ bàbá yìí rí mo bàbá yìí rí mo bá ṣe pẹ̀lú ọmọ dénú mo rí wárí mo lọ wá sí nàìjíríà olóòtú oyin fọ́tò bí wá nàìjíríà wà nínú magazine yẹn lóòtọ́ wọláhì tẹ̀láhì mọ̀bíláhì lẹ́rìí láìláà ìlà nígbà wọn sì sọ yẹn fọ́tò ibi kò lóòrà lọ́wọ́ àjọ ń rìn bọ̀ báyìí wọ́n ebi ọ̀pọ̀ àpàtọ́ tí kì í píkṣà ẹ̀ àjọ ń sọ̀kalẹ̀ bọ̀ bá lórí step báyìí mo wí láàrin mo wí láàrin yìí ni à ń sọ báyìí mo sọ̀kalẹ̀ báyìí wọ́n tẹ̀ kìí wa àdéhùn àfi wọ́n tẹ̀ kẹ̀ bí af mo ní dèdè àdéhùn kálukú lọ́wọ́ ní kórìíra ẹ̀ wọ̀ láì tẹ́lẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ mo ní ká máa ti gbogbo dábàá ṣe ń tẹ̀lé bá wọ̀ láì ọlọ́wọ́ bá mọ̀ mo ti mọ̀ sọ̀kalẹ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ń bẹ̀ mọ́tà fúrẹ́tì wájú ọlọ́ọ̀bá ó ní wà so àwọn Afghanistan wọ́n kéré táwọn Russia nípa ó dà àmọ́ pẹ̀lú ìmánì wọn ọlọ́ọ̀ni kó wọ́n ti kí ni kó borí àwọn Russia ọlọ́mọdé àfẹ́rẹ́ yẹ wọlọ́ọ̀bá wọ́n ní ìbára pé ó dà ní kéré ju ó dà wọn lọ ó di كان في السروق وإن علم أن المصمود يقدم العلاج وقضاء المسلمين فلا يجوز لهم أن يبكوا تبارك الصمود يبدو كيكا يأهله يوفى هلاك يوفى كانوا مسلمين أو سجى مسلمين نبه فلا يجوز قطاع لهم أن يبكوا لأن مقتدى ذلك أنهم يقررون بأنفسهم تلدين ثم تنبيه وانترى وجنه ó ní ó ń tara wọn jẹ káwọn yẹn gbé ak four seventy four lọ bí ní seventy nine ní ọwọ́ forty seven lọ kẹwàá yọ òkúta àbí èyí ìbámu. وفي هذين آيتين تخصيص السنة بالكتاب آية ميجي هنا لكي أنفي ويكي سنة إما سلعي تخصيص سنة بفكتير القرآن الله وهو كبير أما بكليل بوليو ومن تخصيص السنة بالكتاب شنو هو سلسة سبيشال السنة فوق القرآن أن من الشروط التي بين بين النبي صلى الله عليه وسلم والمشركين في حديبية هنا نعني شروط تيوصل الله عليه الصلاة صلى الله عليه وسلم حديبية عن من أن من جاء من المشركين مسلما يرد إليهم كأنه هو شبه أنزلهم بإسلام متبرف أو يجل أن من جاء من المشركين مسلما أنزله شدي مسلمين هو شبه يرد إليهم وهذا شرط عام يشمل ذكر وأنثى إليه مجموع توجع جنرالي obìnrin tó wà ní o ọkùnrin tó wà ní o wọ́n dàgbà súnà ló yẹ kálẹ̀ báwọn kuran wa ti tàkì tẹ̀ ó ní fàánzàlọ́wọ́ tààlà ọlọ́wọ́ pé yá ayú ẹlẹ́bí na àmánu ẹ̀yin mòmìnà ló ìdá já akùn mòmìnà táwọn mòmìnà lóbìnrin bá wá báyìí àwọn obìnrin mòmìnà bá tọ́jú mọ̀hàjìrá tó ti hijira famtáyìn òhun ẹ̀tẹ́sìn wọ́wọ́ ẹsẹ̀ exam fún wa wò ẹgbẹ̀ báyá mùsùlùmí ni wọ́n kọ́ àbí wọ́n kàn rán wa láti dá ààrin inú yìí ó dé Allahu a'lamu bi imanihim tọ́rọ ọ̀pá lọ́mọ ń pa imani wọn ẹ̀yìn alimtumọ̀ hunna mu'minat ah, ti bá jẹ́rá àwọn ilé torí ọkùnrin nínú àánú ọlọ́ọ̀bọ̀ ọlọ́ọ̀bọ̀ ó ti gbogbo ìpèsè bí abújẹ́ndẹ̀l àbí abújẹ́ndẹ̀l tí wọ́n jọ ń lọ ọdún àwọn ọ̀ṣẹ́bọ nígbà tí wọ́n mú tí wọ́n mú tí wọ́n mú tí ọ̀sá tí wọ́n á débẹ̀ tó kú dédé ìgbà yẹn ni wọ́n tẹ̀ sí agirímẹ́ǹtì sólówó dèbí àlọ́ tí wọ́n dà padà ń sunkún ni abújẹ́ndẹ̀l sunkún ni pé yàrá sùlọ̀ wọ́n fi yà jẹ́ mí

èyí tó ti bí ló dàbí ẹ̀rọ dọ̀la wọ́n mú kí wá kí wò ó wọ́n náà mú kí wá kí wò ó wọ́n bá kí wò ó tí wọ́n mú jù náà ìdá yìí wọ́n lọ sí padà lọ́wọ́ àwọn kẹfìrí nù wọ́n bá kọ́ ẹtú bá dúró nù yín mo sílẹ̀ ẹlẹ́ẹ̀kùn yín bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ sí lẹ́nu ni ẹtú bá dúró nù yín ìdá yìí sí kó lọ́dọ̀ wọn mo sì ọ̀dùn bọ́lọ̀ sí yọ Àbújá jáde kí ló ń àtẹ̀lẹ̀ sí ó ti mọ̀ bá padà sí òde ìbí àlébísẹ́lá mo ti dóhùn padà fún wa ọ̀dọ́kọ̀lọ́dọ̀ lè rí à ó wà lè dúró lójú ṣọ́ ọ̀nà ẹ̀sìnkú gbogbo náà ń bọ̀ nínú wọn kèfèrí yóò dàpàdà ẹni tó bá jẹ́ mùsùlùmí yóò máa kọjá lọ Madina àwọn amára Madina àwọn kèfèrí kan ti bá lè pe lọ́pọ̀ Abu Jandal àti sílẹ̀ kọ́ máa lọ ó ti fúri bọ́lá ti yọ Abu Jandal kọ́ kó lọ́wọ́ àwọn kèfèrí nìyí wọn náà bá wọn tó yà wọn náà lẹ́nu Nàìjíríà mọ́tò àyọ̀ ọkùnrin wọn náà bá ọlá Qur'an al نكفار مؤمنة ممتهنة عبي آية كوا آية كيجي بناني وقد الموسنة بي قد الموسنة كي يتكلم في فهو بني مسلمي قال في أولان يكون كفران لنموا قالوا باين خلاص so ah ah kapeti kaza mo ba leo to a kan sabi kato to ro sanwa ààbò síbi kéèyàn kúrò lè lẹ́mọ̀yàn pàápàá jùlọ máa wọ obìnrin ọlọ́mọdé àfọ̀rẹ̀ yìí wọ́n lọ́ọ̀bà ọlọ́run kó sí kọ́run jígbó yíwájú bá tàrà yẹ lọ sọ́lá nàbí kẹrin wa la alihi wa